Miliki, miliki, torí pé ètò miliki express ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn tó kẹtẹ bá ti rí mi ẹ ẹ ẹ̀rín dé ìdùnnú dé ayọ̀ dé bákan náà ẹ tún láǹfààní láti kọ́ ọgbọ́n kó ọgbọ́n àti ìmọ̀kúmọ̀ torí pé ètò mílíkì express mo ṣe fún pé kakọ̀ máa wá agbálejò wa lé ní ẹ̀rẹ́ àlejò wa ti dé àbí àwa jó àwa dansia àbá wa ṣe fàájì bẹ́ẹ̀ ni fàájì pọ̀ lórí ètò yìí bákan náà a máa láǹfààní láti máa kọ́ ọgbọ́n àti ìmọ̀ lórí ètò yìí ṣé wá rọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ tí mo mú wá lé ní ó bá mi wí bẹ́ẹ̀ náà ni ó bá ẹ̀ tèmi wí torí pé gbogbo wa báyìí là ń kọ́ ẹ̀kọ́ bí mo ṣe wà á ti máa ń sọ̀rọ̀ ń gbà mí ọ̀rọ̀ ti máa ń sọ èmi máa ń kọ́ ẹ̀kọ́ látàrí torí pé a sílé ayé láti wá kọ́ ọgbọ́n sí ni ẹ̀ka lè nímọ̀ sí i torí pé bá ṣe ń dàgbà sí náà ni ọgbọ́n wa ó tún ń peléke sí i. ẹ wo ẹyin tèmi nílé jẹ́jẹ́ báyìí òun ni ayé gbà torí pé ilé ayé gbẹ̀gẹ́ tó bá wọ pé yes bó ti wà ní kọ̀ọ̀kan lẹ́nu ẹ èmi lọ́gàá báyìí mo lè ṣe bó ṣe wá òpin àti pé mo ti jọ́gàá yẹn ṣòro ó ní ọmọ kan tí you know tí mi nǹkan láì bó ṣe máa ń ṣe àbí ọkọ̀ rọ pé wíyá ni inú ẹ̀ kàn ń bí ọ wá ń torí ẹ̀ ó wá ń ṣàìdá ó ń ṣe aburú sí i àbọ̀ kó tó kó ti wà nípò kan ó wá torí ẹ̀ òun wùwà tí ò dára tó sí ẹni tí ó wà ní sábẹ́ ọmọṣẹ́ ni àbí alábàáṣiṣẹ́ tó tún pòtiwé pé ó nípò kan jù lọ. rántí pé ọlọ́run ọba Elédùmarè ó wà lókè òun lọ́ba ẹlẹ́sàn yẹn ni kò wá rántí pé ibi tó wà yẹn ẹ̀yàn ló wà níbẹ̀ lánàá ẹ̀yàn ló máa ń bẹ̀ tó bá kúrò tán torí pé òwe ọgọ fún ara ò mọbi tí ó rí tí ó ń gbé ẹ lọ ibi tó wá lọ yìí ò mẹ́rin tí mo bá pàdé níbẹ̀ ò dẹ̀ mọjọ́ iwájú ò mọ̀la ò mọ hmm, ọlọ́run ọba tí à ń sìn ó jẹ́ ọlọ́run tó bá tó yẹ pé àṣeyọ òun ni ó dẹ̀ máa ń yí ipò padà rẹ̀ láṣẹ Èdùmàrè ọlọ́run ọbẹ̀ lẹ́dùmàrè kò ní yí ipò mi padà sábúrú àtẹ̀yìn tèmi tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí torí náà ká gbìyànjú láti máa ṣe pẹ̀lẹ́ ká ṣe jẹ́jẹ́ ká máa ṣọ́ ìwà wò ká dẹ̀ máa ṣọ́rọ̀ sọ ẹ wo kò sẹ́ni tó dá tán kò sẹ́ni tó mọ̀ tán àmọ́ ọlọ́run ọbẹ̀ lẹ́dùmàrè kó dẹ̀ máa kọ́ wa ká má ṣì sọ ká má ṣì wí ká dẹ̀ má ṣe ẹni tí kò ní dáríjì wa ló fi kí wa káàbọ̀ sórí ètò yín lẹ́ẹ̀kan sí ètò Miliki Express ká má Miliki ká má Miliki skẹ́lẹ́lẹ́ ẹ̀hẹ́m ẹ máa wọ pé Bímbọ́ kí ló dé mo gbé ní sub mo wá gbé wá sí ìran auto àti base mo máa mi kí n máa pọ̀ forin ṣe lọ́pọ̀ torí pé hmm, ẹ ti mọ̀ pé Madiva baby èmi náà ni mo gara tán lé nítorí pé ah! lórí ètò yìí mo gbé àlejò pàtàkì wá fún wa àmọ́ mi ni Giant Giant pé ah bọ̀dá àmọ́ ah, ti jayé ti bọ̀dá ìmọ̀ fún mi ní ìtẹ́ ọkùnrin ni wọ́n ìnú wọ́n ga ìnú wọ́n ga wọ́n sìn gbọ̀lẹ̀ tẹ bá rí ọmọ wọ̀ pé kí ló wọ́n ṣe ọ́nkì tẹ bá rí ọmọ pọ́nrin tẹ bá tún máa ń kọrin náà nǹkan àmọ́ ah, ti jayé sí olórí ni wọ́n òkè lórí ni wọ́n àmọ́ ẹ̀ tí tí mo gbọ́ ṣètò lé ni ẹ má rẹ̀ mo sì máa jayé ti torí pé ètò tèmi ó máa dùn ó máa lárinrin ẹ má wàá gbàgbé èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín Bimbo Badmus madiva ló ń ṣètò lọ́wọ́lọ́wọ́ èmi náà lọ́mọ ẹ̀gbá lẹ́ṣàbí agbóǹgbò àkàlà ìjàyèkún mi ti ń kun mọ́ lórí ẹ̀ má wọrí ṣẹ́rí lẹ́ni tí máa ń gbọ́ no sleep no dulling bẹ́ẹ̀ ni torí pé ètò tèmi ó máa dùn ó máa láàrin kó tó wọ́n di pàṣẹ kí ni a go down low a kọ́ sẹ́gbà mi ètò ní pẹrẹwu ẹ ká lọ jó ká lọ dànsẹ̀ ká ṣe fàájì ká mílíkì díẹ̀ pẹ̀lú orin báwa sí bá mi Pasuma ọ̀nà tó feature Tiwa Savage ó yá ìfẹ́ àtòkè orin tí máa ń gbọ́ lọ́pọ̀ gbà ah máa jẹ́ kí n wà ní love àmọ́ you know àzìnà ṣe mí ó ṣe mí kìsìkìsì ẹ ká lọ gbọ́ orin Pasuma tó feature Tiwa Savage ìfẹ́ tó sì ń tẹ̀síwájú à ń bọ̀. ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yàn tèmi ni kò ṣe o ẹ má rò pé bí mo ti mm, mi sí in love o mm, mm, mi ń sí in love ẹ má wọrí ẹ má yẹ kí n jà yín sí ibi tí àmọ́ orin tí mo kọ lásìkò yìí ẹ̀yin tèmi báyìí tẹwàá ń lé ẹ̀yin olùfẹ́ Miliki Express ló ń bá torí pé ẹ̀yin lèmi nífẹ̀ẹ́ jù ẹ̀yin báyìí ni mo yàn torí pé ẹ̀lẹ́ ń jẹ́ kí ètò Miliki Express kó máa ṣiṣẹ́ kí ni kó máa ṣì máa lọ lórí tẹlifíṣọ̀n Orísun mílíọ̀nù pẹ́ gbádùn orin tí mo fún ní ráńpẹ́ yẹn orin báwa sí tó feature Tiwa Savage àwọn tó máa ń gbọ́ nọ́mbà wọn ní Africa Star Girl bẹ́ẹ̀ ni Tiwa Savage ẹ rí i pé Tiwa Savage lásìkò yìí ah, ah, tó bá gbọ́n disturb lásìkò yìí wọ́n disturb London lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé wọ́n ń palẹ̀mọ́ láti ṣe concert wọn Tiwa Savage well ma fún pé ẹ̀ ń gbé àṣà àti ṣe ilẹ̀ wa lọ sí ilẹ̀ òkèèrè láti jẹ́ káwọn èèyàn tún máa gbádùn kọ́ mọ̀ pé yes àwa naija you know as in nigerians àwa nigerians a kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tí ọlọ́run tí ó fún wa. àwọn táwọn bá abala ìròyìn ìdárayá Ben entertainment news ohun tó ń lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa àwọn celebs eh, mọ̀ọ́ká àwọn celebs wa hmm, lọ́pọ̀ ọ̀gbẹ́ máa rí pé tí n bá wá sórí ètò mi kí wọ́n fún yín ní ìròyìn aburú. àmọ́ ṣẹ̀dá ìròyìn tó yẹ pé òkè ó kún díẹ̀ a máa ń fi àwọn ìròyìn tó jẹ́ pé ẹ máa nífẹ̀ẹ́ láti gbọ́ adẹ́rẹ́ pé ní gbogbo ọ̀sẹ̀ tó ti kọjá lọ ìròyìn ayọ̀ òun ló ṣe kí ni ni à ń gbọ́ láàrin àwọn olùmọ̀ọ́ká wa àmọ́ èmi ò lè ṣe hmm, kí n má lọ tọpinpin ìròyìn tí n bá gbọ́ ìròyìn tó bá ṣẹlẹ̀ a máa ń gbìyànjú lórí ìtòmìnira kẹsì láti mú sọ pé ìròyìn tá a bá ti gbọ́ yẹn a máa ń lọ láti lọ wádìí ká bóyá ṣé lóòótọ́ ni ṣébi tọ́rọ̀ èdè mọ́ ló dé àbòṣí ìkùn sálẹ̀ a máa wá fún ẹ̀yìn tiwọn nítorí pé àkínlá ìka máa fún yín ní half gist àwọn ìka máa fún yín ní full gist àsìdè hot bó ṣe wà nílẹ̀ báyìí a ṣe máa ń gbé wá fún yín ẹ wò lẹ́ni hmm, tẹ bá ń gbọ́ ilẹ̀ kún fọwọ́ bẹ́ẹ̀ ni ìròyìn tó máa fún wa lọ́sẹ̀ yìí ah ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ẹ ká lọ gbọ́ ká gbọ́ ohun tí ó hot tó wá pùn lára olómọ̀ọ́ká wa ètò ṣì ń tẹ̀síwájú à ń bọ̀. ẹ káàbọ̀ sórí abala campus cheese. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ èmi ọmọ yín èmi olólùfẹ́ yín èmi tí ẹ ti ń dúró dè ẹ máa wò pé àtúnyìn kí ló ṣẹlẹ̀ látijọ́ yìí ààrẹ kó wá fún wa ní gist kó wá fún wa ní ròyìn bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń hámù lórí campus gist àmọ́ kí ni kódakóda náà là ń bá kiri nítorí tiyín náà ni a dẹ̀ ti dé lọ́sẹ̀ yìí nìyẹn lórí campus gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí abala yìí láti máa ń sọ fún yín bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń happen lórí lórí gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà yálà láàrin àdúgbò tí àwọn students ń gbé ni o tàbí nínú campus fúnra rẹ̀ orí abala yìí la ti máa ń sọ fún yín orí abala yìí la ti máa ń jẹ́ kó yé yín pé ah nǹkan táwọn student yìí ń ṣe leléyìí o nǹkan táwọn ọmọ yìí ń ṣe leléyìí o nǹkan táwọn olùkọ́ wọn ń ṣe leléyìí o àmọ́ kí wàá ni mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí kí ni mo fẹ́ sọ fún yín lọ́sẹ̀ yìí à àti the hot lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn kan sign out presently tí wọ́n prepare láti lọ fún NYSC bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ ṣe kí ni ló ń gbáradì láti resume láti wọlé fún bóyá ending wọn ni o tàbí hundred level wọn ṣé wá rí àwọn nǹkan dẹ̀ wá wà lórí project wọn lọ́wọ́lọ́wọ́ láàárín àwọn tó ń gbáradì láti sign out ṣé wá rí àwọn tó ń ṣe project yẹn gangan ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ mú ẹnu bà lé lórí lónìí mo ti ṣe àkíyèsí nǹkan kan lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣé rí tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ student ah tó bá ṣe tán ní school ṣe rí most times àwọn project tí wọ́n máa ń ṣe yẹ àtẹ bá ń gbọ́ help me do am abẹ́ copy and paste am just ṣe kini abeg drop am there put am like that just package am seal am my supervisor go collect am abeg he go approve am òun ló ṣẹlẹ̀ jù láàrin àwọn students. kò wá sí student kankan tó fẹ́ ṣe kini tó fẹ́ jókòó tó fẹ́ relax tó fẹ́ gbé ọpọlọ kalẹ̀ pé ah, ah project topic tí wọ́n fún mi yìí tàbí tèmi fúnra mi yìí wá tí mo sọ tí mo lọ fún supervisor mi tó dé approve yìí kí n ṣe kí ni kí n ṣiṣẹ́ lé lórí kí n gbé ìgbésẹ̀ lé lórí kí n gbá research gidi lórí ẹ̀ kí wọ́n comment pẹ̀lú good results tó ń pẹ́ tó bá wá ń bí bí mí léèrè àwọn nǹkan lórí ẹ̀ tí wọ́n ń béèrè àwọn questions lórí ẹ̀ màá lè ṣe kí ni màá lè dáhùn ṣùgbọ́n most of students ta ní lóde òní à àgàgà wọn sáà yìí ẹ wò ó ojú rí ni o kì í ṣe I just talk ojú rí ni I just talk ìkọ́ o nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn students ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ dẹ̀ máa wo cherish project tẹ̀ ń wò yẹ ó wà so powerful débi pé ní polytechnic mi ó lè jẹ́ three unit course ní university ó lè jẹ́ four unit course tẹ́ bá wá ṣe mistake lórí project yẹn ah extra year ni o ṣe mọ̀ kan tó ń pè ní extra year ẹ lè ti ṣe hundred level two hundred level three hundred level four hundred level kẹ má ní issue kankan kẹ má ní carry over kankan kẹ má ní problem kankan kó jẹ́ pé ibi project yẹn gan gan gan gan ní iṣu máa wà àwọn wo ló dẹ̀ máa ní iṣu yìí jù àwọn tó máa ń ṣe kí ni tí wọ́n máa ń dub tí wọ́n máa ń ṣe copy and paste ẹjọ́ ẹ̀yin student student la pè yín náà ṣé wàá wo the most annoying part of it tó bá yẹ pé à copy and paste tó ń ṣe bíi nǹkan tó wà factual bóyá tó rí online tó dá wọn lójú ni kò bá dà o ṣé wàá rí ẹnìkan tó kọ̀ wà níbì kan bóyá ní cafe kan ó lè má jẹ́ graduate rárá o ó lè jẹ́ ordinary SSC e holder as in secondary school ó lè jẹ́ secondary school ló kà tán o tó kọ̀ ní idea bí a ṣe ń tẹ system bí a ṣe ń ṣe system bí a ṣe ń print out ẹ máa lọ gbé project ẹ̀yin tẹ́ wá jẹ́ upcoming graduate ẹ máa lọ gbé project bá ní pé kó ṣe kí ni kó bá yín analyze yẹ kó bá yín gbá research lé àwọn topic tẹ fún tó kó bá yín ẹ jọ tẹ́ bá gbérù iṣẹ́ bẹ́ẹ̀ dọ́dọ̀ supervisor yín kí lẹ fẹ́ kó ṣe sí tó bá yẹ máa ní supervisor mi ò like mi ni torí issue tí mo ní pẹ̀lú supervisor mi ó mọ̀ mọ̀ supervisor yín ò mọ̀ ọmọ yín gangan lẹ̀ ń ṣera yín ẹ máa ní supervisor hate yín torí ẹ ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ẹ ó ní ìṣù kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti supervisor mi nígbà kan òun ló ń fà á nítorí ẹ ní ó ṣe ń dúró dè mí ní particular time tí mo fẹ́ graduate ẹ ní mọ̀ pé ẹ̀yin fún ara yín lẹ ṣe kíni lẹ fọwọ́ ara yín fara yín ṣé tí wọ́n mọ̀ ní furnace bar tó bá tún wá dọ̀bù yẹn tán tàbí tí wọ́n bá wọ ṣe tán wọn ò tún níkà wọn á ti believe pé à tí n bá ti dọ́dọ̀ supervisor mi ṣèbí kókò gbégi lé ni kókò sign in lábàdíjọ́ defend làṣírí abátú wọn á bá máa bèrè jọ ta ló ṣiṣẹ́ yìí pàtó ṣé wọ́n ló ṣe ni àbí wọ́n bẹ́ẹ̀ ṣe á di gbọ́n kò ní lè sọ̀rọ̀ mọ́ kò ní lè ṣe anything mọ́ ẹ gbogbo ẹ̀yin student ẹ wà ní school ẹ má máa jẹ́ ká máa ṣe kí student la pè yín what are students meant to do kí ló yẹ káwọn student máa ṣe kí ni reason tẹ́ fi wá sí school ṣebí kẹ́ lè gbá research kẹ́ lè mọ details àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ ni kí wá ní kókó pé wọ́n ń gbéṣẹ́ yín fara àtàkùn máa bá yín ṣe ẹ gbìyànjú kẹ máa ṣe kíní ìfún ara yín so that ẹ ní ní issue later so that ẹ ní ní issue níjọ́ tẹ bá máa defend at least tẹ bá graduate tán ẹ̀yin fúnra yín gan máa lè fi ọwọ́ sọ̀yà pé kò sí àní-àní kò sí màgòmágó kò sí come and talk nínú iṣẹ́ mi èmi fúnra mi ni mo ṣe kò sí pé bóyá wọ́n help mi ni o bóyá wọ́n assist mi ni o èmi ni mo ṣe láti beginning dé ending ọlọ́run dẹ̀ gbà fún mi ṣe ẹ jọ̀ọ́ ṣẹ́rí tẹ bá ṣe léyìí that is when we we'll call you student not just student wẹ́n pé ẹ̀kọ́ máa ma fi everything ah màgò màgò màgò that is not the best way at the end of the day ó máa hàn tó bá jẹ́ bí ilé iṣẹ́ tó fẹ́ gbà yín sí ni awadípóyá prove yourself defend the ordinary interview ẹ nílé defend ara yín it's not nice má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ because màgòmágó lè ti lò títí tẹ̀ fi ṣe tán ṣe ti fẹ́ lọ màgòmágó nídìí interview tẹ̀ ti fẹ́ lọ wáṣẹ́ ni kò possible ibẹ̀ gangan ló ti máa hàn ló ti máa jẹyọ bóyá truly ẹ gbà kọjá àbí school ló gbà yín kọjá ẹ jù ẹ má jẹ́ ká jẹ́ nínú àwọn fẹ́ pé school máa gbára wọn kọjá ni wọn kì í gba school kọjá mo ràn yín ni mo bẹ̀ yín ni ṣẹ̀wárẹ̀ yìí tí ẹ ń prepare fún NYSC tí ẹ ti ń gbáradì láti lọ lágbára ọlọ́run ewu ewu ọ̀nà kò ní nà yín èrèdí tí ẹ fi lọ fún camp náà láti lọ sin orílẹ̀-èdè wa lágbára ọlọ́run ó máa já síre ó máa já sáyọ̀ ṣé wá rí ẹ̀yin hundred level tàbí ẹni one tẹ́ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ hmm, mo mọ̀ pé ṣẹ́rí sẹ́ẹ̀tì yìí yẹn ó máa ń ṣe kí ni ó máa ń ṣàkíyín ó máa ń gùn yín gàràgàrà yẹn máa wò pé àà mo ti wọ school èmi náà fẹ́ ṣe kí ni mo fẹ́ join mo fẹ́ bí lọ mo fẹ́ ṣe bọ́ ṣe ń ṣe mo fẹ́ hùwà tán hù ẹ̀ dẹ́ẹ̀dẹ́ mi nà họ èdè ibo mo sọ yẹn dẹ́ẹ̀dẹ́ mi nà họ ṣe rí gbogbo nǹkan tí wọ́n bá sọ fún yín lé táwọn òbí yín bá sọ fún yín má ṣe báyìí má ṣe báyìí tẹ́ bá dé school lóòótọ́ ẹ máa bá ọ̀pọ̀lọpọ̀ challenges pàdé ṣùgbọ́n tẹ́ bá tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn òbí yín tí wọ́n ti sọ fún yín kẹ́ tó kúrò lé tẹ́ bá tẹ̀lé i bet you you come out with flying colours lágbára Ọlọ́run bẹ́ ṣe bẹ̀rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà lágbára ọlọ́run ayọ̀ àti àlàáfíà pẹ̀lú good grade náà lè máa fi jáde àmọ́ kẹ́ tó wá jáde pẹ̀lú good grade náà kí n mm, iṣẹ́ ọwọ́ yín you need to what you need to read hard ẹ ṣe kí ni ẹ kàwé when i mean ẹ kàwé ẹ kàwé nígbà tó yẹ kẹ́ kàwé kì í ṣe pé ẹkọ mọ máa jáde máa ní pé ẹ kàwé no read when you are meant to what to read ẹ wo mi ní rí jù báyìí lọ lórí abala campus gist ọ̀sẹ̀ rí mo lérò pé gbádùn mo lérò pé ẹ máa wọ́n pé àmọ́ ti miss Tóyìn mẹ́ẹ́ mo dúpẹ́ kó tó wá ṣe kí ni ó tó wá fún wa ní àmọ̀ràn tó ṣe kí ni tó ṣe gbòǹgẹ́ yìí ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin tí mo wá ti fún especially gbogbo ẹ̀yin project student lọ́wọ́lọ́wọ́ ẹ jọ nítorí ẹ lọ ẹ mú lò ẹ ṣàtúnṣe síbi tó bá yẹ kí ni tó bá yẹ kí ẹ ṣe àtúnṣe sí lágbára Ọlọ́run ayọ̀ àti àlàáfíà la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ lọ bá mi pàdé madiva fúnra rẹ̀ ire ayọ̀ la ó fi pàdé o ó dàbọ̀. あ máa ṣe gbogbo ẹni tó ń ṣèkà ó kó rántí ọ̀la àìrí pọ́rọ̀ tí mo sọ hmm, kó máa bá wọn kó máa rókì kó máa rókì lọ́kàn mi kó máa rókì lọ́kàn títí wa torí pé hmm, ìkà kò pé ìwà ìkà kò dáa gbogbo ẹni tó bá ń ṣèkà láyé kò rántí ọ̀tún bá rántí pé ètò bá nà ká burú kan sí èèyàn kan rántí pé gbogbo ìka ìyókù níbo ló ń bọ̀ ọ̀dọ̀ ẹni ó ń bọ̀ níta bá gbọ́ kó máa ró kó máa ró kó máa ró kìkìkì ẹ ò mú lérò pé ti gbádùn ìfọ̀rọ̀jomitọ̀rọ̀ pẹ̀lú àlejò àtọ̀sẹ̀ ti di pé àlejò àtọ̀sẹ̀ yìí ah tẹ máa ń gbọ́ èmi oníṣèmi o máa fún wọn ní bàbá ọgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orin wọn ta máa ń gbọ́ àpótí bóyá máa gbọ́ orin aláyọ̀ tó ò ní ju kòkòrò pé òkè hmm, lọ́pọ̀ ìgbà tí máa gbọ́ orin wọn míì nínú kí n gbọ́ orin wọn mi tá bá ń sọ pé à ń sunkún ẹkún ayọ̀ ni kò kí ń ṣẹkún pé ẹkún àrà rò kàn mọ́ nígbà míì náà tá bá sọ pé à ń gbọ́ orin à ń gbọ́ orin tó ń mọ́gbọ́n wá à ń gbọ́ orin tó ń fúnni nímọ̀ à ń gbọ́ orin tó yẹ pé ó ń mú ẹni jíwà padà pé à kọ́ tí ẹni dẹ̀ sọ òótọ́ ni mo dẹ̀ ìwà à kọ́ dẹ̀ sọ ìwà ẹ̀ mo máa ń wà mo ní láti ronúpìwàdà tó ń mú ẹ máa ronúpìwàdà kó ti mọ̀ pé hmm, irú olórin bẹ́ẹ̀ eh, eh, ó yẹ kí a máa bọ̀ wọ́n wọ́n rẹ̀ ṣe ń tí a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn ní agboolé orin mo lérò pa ti mú titi wa nínú gbogbo ohun tí wọ́n bá wa sọ lẹ́ni àti ohun tí èmi náà ti sọ láti bẹ̀rẹ̀ ètò yìí ẹ wo ọlọ́run ìbọn lẹ́dùnmarè á fi èrè sí iṣẹ́ gbogbo wa torí pé òun nìkan báyìí ló lè fèrè sí ṣe tí wọ́n ti pẹ́ ọlọ́run báwọn tó ọlọ́run ṣe jẹ́ ee tó bá ní báwọn tó ọlọ́run ṣe jẹ́ ajẹ́pẹ́ ni tó sọ bẹ́ẹ̀ ẹni yẹn ò sí láyé mọ́ àbẹ́ni náà kòròfo ni tó kàn ń rìn káàkiri ní ilé ayé ẹ má wàá gbàgbé ẹ sì mọ̀ pé lórí ètò Miliki Express ìpolówó ọjà òun ni àgúnmu tiwa ẹ má bọ̀ kẹ́ wá polówó ọjà yín torí pé omi ni wọ́n àkínbá ẹnikẹ́ni ṣọ̀tá ẹ ti mọ̀ pé tó bá wá sórí Orísun kò sí ohun tẹ́gbẹ́ wá sórí ètò yìí tí a jẹ tí ò bu ìgbà àbí ọjà náà tí ò bu jẹ ẹ kàn sí mi ní orí social media handle mi at official madiva lórí facebook mi bimbo badmus madiva bákan náà lọ sórí Orísun TV website www.orisun.tv àbẹ́wò pé ah mo ti miss gbogbo àwọn iṣẹ́ Bimbo àbí ah mo lọ sí ìrìn àjò ní ibi tí mo wá lọ yẹn amọ́fẹ́ láti wo ètò Bimbo badminton má lọ sórí YouTube wa www.youtube.com slash Orisun TV kẹ́ láǹfààní láti lọ gbogbo àwọn ètò wa lọ́lọ́kùnrin pápá jùlọ ètò Miliki Express tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá ṣe ń ṣètò ìtọ́ báyìí ni ọ ṣe ń gbé sí orí YouTube wa ló gbogbo àwọn tí ọjọ́ ṣètò ilé ẹ̀mọ́ pé bá ti rí bí nbọ̀ máa sọ fún pé tá bá ti rí mi lórí ètò yìí pé mo dùn wò mo ń rẹ́rìn mo ń jó inú mi dùn ara mi yẹ ti mọ̀ pé kò kí ń ṣe èmi nìkan kò kí ń ṣe agbára mi nìkan pé mò ń ṣe ètò yìí a ní àwọn tí wọ́n ń jẹ́ kí ẹ tiẹ̀ máa rí wa wò aláwọn tó yẹ pé wọn kàn máa rí ètò yìí gbọ́ pé mo tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ mi àwọn kan ni wọ́n wà nídìí owó pápátá báyìí ni mo kí pé àkú iṣẹ́ takuntakun látara Olódùmarè mo máa ń gbàdúrà Ọlọ́run Olódùmarè á fi èrè sí iṣẹ́ gbogbo wa. ó yá àwa ń lọ ó dìgbà ó ṣe ká máa fi kú yàrá wa ká máa fàrùn yàrá. bẹ́ẹ̀ ni ẹ wò ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kẹ́tù pàdé èmi ọmọ yín Bímbọ́ Badmus màdìbàmọ́ká tó máa lọ oríwo ni mo máa fún yín ká fi ṣe lọ yẹn náà o tí máa ní kí n fún yín lórin aláyọ̀sìnkà ẹ máa ní kí n fún yín lórin wọn torí pé a ti gbádùn wọn tó lórí ètò yìí àmọ́ a tún máa gbádùn wọn sí lórí tẹlifíṣàn Orísun torí pé wọ́n ṣe kí ni wọ́n ti ẹ̀ wò wọ́n gbé wá wa pé ó yá ti gbé wá fún yín gbì kẹ́ máa yẹ kí ni kẹ́ máa gbádùn ẹ̀ kẹ́ máa kọ́gbọ́n kẹ́ máa kọ́ ìmọ̀ ó yẹ ká fi orin sí mi tó feature Adékúnlé Gold àwọn latest couple in town bẹ́ẹ̀ ni ká lọ gbọ́ orin ayọ̀ ayọ̀ mi dé o ee ire dé o ire ti dé ó di ìgbà kan náà.